anabi sallallahu alaihi wasallam doka yawmal qiyama sura tono edenye ọmọ ni ṣáà tó ra kẹne alukuma yẹ ká ìyànyàrí fi ọwọ ọ̀nà ṣáà tó ra fi ọ̀nà ìjọna edenye duwọmọ ń jẹ ìdúwà ha edenye ọwọ àmì ra ẹ̀ nàn edenye ọmọ thousands of years ẹ̀rẹ̀ ní human rights ọ̀sẹ̀ náà iná dọ̀ọ̀lẹ́ jẹ́ ẹ̀. alukuma yẹ kẹfọ ọlájì ni bíríjì gbórí àná ayé ẹ̀rẹ̀ náà kéésì kẹ́mi lé wa kò ní wọ́n ní wọn. ẹgbẹ́ bí wọn di yìí ní ẹ̀bà náà bá wọn pẹ́kú bẹ́ẹ̀ rẹ̀ náà nìkan máa ní parahu. wẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ní different capacity and origin náà náà níbi kẹlẹ́ yẹn náà kó wọ́ kẹtẹ lọ́ṣàwọ̀ àwọn ẹ̀yà tó wọn ẹ̀yà bẹ́ẹ̀ tọ́ wọn à ɛdina na baa hena waka malaika fish da wani gu kategori da yin ana kima buhari da hadisi na ba da ne bi zai da ka yi an kodo na masu wurika ona watori suratullahi ne hanu amma ba na na wannan bi ba na ona ka o mi fi hi da watori zuburi ne hanu awon mara fast na nan ona ka a ba sauri ayi ma ne watora tatara manuatura tatara homra ni tatara hanun okon regina usore bu do je do ra tokoda ele tura an kam hanin daka mani me da magasi mo mala easy oya o na yo do ba but uh, we mu delay delay no i want to yo ko sura to so le e ki so da bu ki ri ne hanun isn't it e mo na so be ri and then we call it the money any reason ọ̀yà ìhun nínú ìṣòro náà ká jẹ́ òun ọba ah, ẹ̀dẹ́wọ́ nínú tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ẹni oṣù kò yàn àdéhùn ní ilé ìwé ká ẹ̀ra ẹ̀ yẹn náà ẹ̀rọ kẹ̀nẹ̀ anyị na-eme ka anyị na-eke ihe yi ha ha dị otu otu ihe ka ebuna ọdọ ọhụrụ ya ebe ọ bụla ahụ nọ n'akụkụ ọ bụ ẹ̀sẹ̀ ní ẹ̀rọ wọn. therefore smith kò mọ sí ká ẹni lè tìbíyànà lè kó lè ṣe aláàbọ̀ ọ̀nà àká so wàá kí rídìí ìdínà sọ́tọ̀ ọ̀sọ̀kẹ́m náà olùsọ hmm? wẹ́rẹ́ ní gbèsè mọ́ both example ẹ̀hánà àti dẹ́nẹ́kù so onímọ̀ máa kàrẹ́ ẹ̀tọ́ gbòòrò sọ̀nù. ìgbà náà ìwé rẹ̀ náà náà ẹtọ́nà rẹ̀ wá kó ló wá ló wá expect ṣe produce wọn náà agricultural wise then asọ́nà kó ẹtọ́ ilé ẹ̀ka asuwu ẹ̀nà ẹ̀ka wọn sọ asuwu nana kó tired ẹ̀wọ̀n ẹ̀nà àwọn bàjẹ́ rẹ̀ ẹ̀wọ̀n ti bí ọ̀rẹ́ kó sáà ọ̀rọ̀ dà. Now, that's why we can go on. Hold on, you know yake abisaba jini hono no no we anaizi eh should be more important to ona no to no na ni ya mi yo e wa na ni no okay every common verbs you are not considering ka ọzọ wa na nya ọrụ mmụọ yi ji wo ni skọl ni ji ni skọl ma ono is should, should be of paramount importance than ọ̀gọ́nù wà náà yàn ọ̀nà ìdọ́dà ọ̀nàkà yes òṣùwòrò rẹ̀ yes ojú onímọ̀rẹ̀ ìyẹn rẹ̀ láyé tó ti good àmọ́ ẹkùnrin rẹ̀ rẹ̀ ẹ̀fọ́ kò gẹ̀wọ̀n ọ̀gá lọ́dà láti máa kọ́ wọn ni lọ́dà lọ́dà àgùkọ ìtúkọ̀ ní lọ́dà dodo hàt ní ẹ̀kọ́ra iná nyìnà àtẹnumọ̀rọ̀ therefore nana mi e nana ika imanan abisi ne nelen uzuzuwa ne imani na ce ho zai wa expect kan imani nan ma na expect uzuru na kene na don mu na do hore and christian enyo enyo ne agurila e ko muri yahudi enyo ne nyeke enyo ne nyeke oka قرآن ونورا يهدي به سبحانه من شاء من عباده دومري ذاك قرآن اتوه يوم دومري سي ورد الجريم ومدنا نيوان وهم يرسي إن الهم ولا شك أن فيه علاجا عظيما ودواء فعالا أين جلكانك أني أهني دوف الإيمان ahonan nkatiri ne twela of akomuimani anya honan nan yana jira kanan wadawa an fa'ala ate ahonan kaka fa'ala is efficacious only efficacy hmm? only effect like was women or وانا وقونا وانا بهور قال الله عز وجل أمرنا ويوانا يتوجتهم أو كاكا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ومن كي يجيتين القرآن إذا كاكا شفاء أو هنون كيو ورحمة للمؤمنين لو أنا بيان بنا كدون amma tariqatu al-ilaj oka awiri uzanga Qur'an na zai mahanoya za fa hiya tafakkur wa tadabbur wannan jizi uyuru wa tadabbur ati uyuru kete at-tafakkur those only thought only thinking wa tadabbur those only deep meditation ayiko isa ibn uyuru nasu kunyara onyi nemasan وقد كان رسول الله عليه الصلاة والسلام يتدبر كتاب الله أنا كان نبي مو مو دار ما أنا كا أتوان سيسون نت نتميل آي قرآن ويردده ذاك واتورا دور ودي تنيوكا دي كيتان وهو قائم بالليل أو قوتين أهو داك حتى إنه نتوكا النبي عليه الصلاة والسلام في إحدى ليالي كأني إراوي كونيا قوما أمي كويتا داك صلاة لكن بورو إما داك صلاة نو دعبا توري كونيا يردد آية آية واحدة أي كونيا أن يركنا دا كونيا ذاكا من كتاب الله إنه مرهي وهو يصلي أما كصلاة ever àwàtò àyànnọ̀kẹ́ni ẹ̀ àgúìrè ní èrò dọ́ọ̀kọ́ ìwọ̀n náà kẹ̀kẹ́ sáré àyànnọ̀kẹ́ni ọmọkùnrin àwọ̀kà lẹ́mìí ojú àwòsàn ha àníbi ọ̀rọ̀ káhùn ní káhùn náà hátà ọ̀ṣùbọ̀hà pọ́lọ́dẹ́yìn wọ́n yẹ kọ́ọ̀lù hùtà àlà ọmọkùnrin náà kẹ̀kẹ́ àníbi ọ̀múlẹ̀ náà ń yẹ̀bà àkàkà ẹ̀ ń tọ́ àzẹ́bùhùn fẹ́ ìnáhùn ìbádùk wọ́n ń tàgfẹ́rẹ́ láhùn فإنك أنت العزيز الحكيم إن تعذبهم أمريك آه، أكا وحصل على فإنهم عبادك أريها وين وإن تكفر لهم وجيوا فإنك أنت العزيز ترى يقولي أواري العزيز أكتا سنسان أنو كتا سنسان the Almighty الحكيم ẹ̀wọ̀n rẹ̀wọ̀n àbọ̀ ìgbìngbì ẹ̀wọ̀n yìí on the most wise wíra ẹ̀nà nísọ́tù má ìdá ẹ̀ 118 wíra ẹ̀ 115 116 117 àníbi iṣẹ́ mú ní uh, àkàrà ni ló mú ní àkàrà nìkan ẹ̀kọ́ ọ̀nà wáyé àníbi iṣẹ́ dọ́ka ewa kaya zaine henka aseo ewa nebisa zaka ke wa jesu wa mohin o god di mary the mother of god onye ona onye omoni de wa mohin hmm. anebisa mo kiyama mo no ta kana ko anka aya mi scenario non ana hapo na kama nrisai anebisa dan man lanibi insanlik wamuri ya lowuhi wamuri kisani in kuntu qultuhu faqad alimta ma waka amri ba wahan ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi umuri wa sai na ana mai sai na yau umuri ni ayoko so rekona nun de anibi sallallahu kisani in tu'azibhum fa innahum ibaduk ko wàásù ẹ̀rọ wa tó ọ̀rẹ́ àwọn ẹ̀wù wọ́n ń tẹ́kùrú láwọn òun lè rí bí ẹ̀kọ́ rẹ̀ jíwì wa ìnáka antal aziz alhakim òun ẹ̀wọ́rọ̀ anyinyin kọ́tàsọ́sán kuma ẹ̀wọ́rọ̀ àbọ̀wọ́rọ̀ wà ní subhanahu wa ta'ala wíwọ́n ní kùránì jíwọ́n yà á kàkọ́ ní wọ́n fi ẹ̀rọ wa ilẹ̀ ìwọ́n aziz alhakim alhakim check amanya harawi báyà ẹni sọ́tò bákọ̀rọ̀ àrùbá ní kí sẹ́mi kò múlẹ̀ máa ń ṣe rèé òmùlẹ̀ náà ṣe ìdúrà ṣe ìdúrà ẹ̀ka ó ká tọ́ òmò yìí aziz ó ká tán ẹ sọ̀rọ̀ àgẹ̀mù ọ̀rọ̀ ikú then ó ká tán ó ṣe ìhùnà àgẹ̀mù alhakim kò múlẹ̀ ní wisdom behind ìlànà mi bẹ́ẹ̀ bá

إن تعذبهم فإنه عبادك وإن تغفر لهم إنك أنت العزيز الحكيم إن تعذبهم فإنه عبادك بيكا أبوكا أمريكا يوم الجيدة أه. دو جيدي يباهو والله يوم القيامة ذاك من هيك راكا دودي كا والله لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم فقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار سبحان النبي نبي زمان طبعا يعني أنصار <laughs> نعم واو أعطاك كنت أعذبهم فإنهم عبادك إيه لهم وإنك لمن كتاب فالحق والحق أقول لأملأن جهنم من الجنة والناس أجمعين إذا أنا إذا أنا قوتك زانب يمهدي بانك ها إن تعذبهم فإنهم عبادك وإن تكفر لهم فإنك أنت العزيز الحكيم وكان عليه الصلاة والسلام أنك النبي من مودون مهار يتدبر القرآن ọ̀sìn ooru ooru wétíwétí lọ́sọ̀lọ́sọ̀nìkẹ́ dáàmì àtẹ̀dẹ́gbò lásìlọ́sọ̀ rẹ̀ ìnira quran wọ́kọ̀ bọ́lọ̀gọ̀ fìdálìkẹ́ mọ́bìlọ̀gọ̀ ọ̀rìn lọ́la mẹ́ka àníbi orí ìtú ẹ̀hẹ̀ ẹ̀hẹ́ náà kàkà ọ̀dọ́n rọwà ibnu hibban fi sọ̀híhì ibnu hibban náà dáwọ́ ní sọ̀híhàn bí isnadin jẹ́yẹ̀d او جيتا ده ويويا ان اطاع انك ادمنا اطاع قال اوكاكا اطاع اوكا دخلت انا عبيد الله بن امير على عائشة رضي الله عنها اوكا ما ميه امي اتي عبيد الله ابن عمير اين ونن يعني نتو عائشة امره هنا فقال عبيد الله بن عمير عبيد الله بن عمير دكا حدثينا بأعجب أولا أولا حدثني حدثني كو ما بقى ونينا حدثيني سوصا حدثينا كري أو عائشة أم المؤمنين بأعجب شيء إنسانيك أنه بهمين كيكلين رأيتيه من رسول الله صلى الله عليه وسلم أنا كأولي نوتو مني عليه الصلاة والسلام إذا من كعائشة كهزم رضي الله عنها كان مي إنسان كان من بهني is the most uh, bewildering or is the most amazing إنه ينوتو صلى الله عليه وسلم أما كأكمل فبكت lọ́tí àkọ́lẹ̀ àwọn aṣàrọ̀ dọ̀lọ́ àná àwọn aṣàrọ̀ dọ̀lọ́ àná lọ́tí àkọ́lẹ̀ rẹ̀ dẹ́sùn ní àkọ́ọ̀lá ti dọ́ka kọ́ àmàlẹ́yìn lọ́tà nínú ilẹ̀yàlẹ̀ kà níbi ọkọ̀ ẹ̀tẹ́kùn náà ẹni ẹkùn nìyí tani yusalli ọ̀rẹ́ kàkà يا عائشة ما هي عائشة عائشة وانت ريبورت عن كده نبدأ كانك يا عائشة ذريني أتعبد رب لربي ذريني عائشة نبون دي ها أتعبد لربي ما هي هيكم أنا النبي قال أعبد ربي بس تعطون وزيادة المبنى تدل على that is أتعبد لربي بمعنى أريد أن أعبد ربي حق العبادة مثل كما حكوا مريم تنزل العيلة كون in reality قالت عائشة كان رضي الله عنها قلت إلى أول كون يانا جانبي سكما قلت دمي أو مراك أم دمك أه والله إني له حب قربك oh i love you oyo i ọgbẹ́ wọn náà kọ́ ọ̀sọ́ i love you Aisha káàánú ọ̀yàn wàláhi Walaahi. Walaahi ṣọ́mùrù inni la òṣìbò kúrùbìkà àní i love ká mọ̀ ní gòrò kẹ́mi ẹ̀mọ̀ mọ̀ ní gòrò mẹ́sìkì wà Wa tó ma mu ama wà òṣìbò má yosirò ká àmọ́ yasurruka ala wajhini oyewa so that wey ko balance ana ni ma dai kama ai ka emre mami kwa ka to ipo to na so kwete ama bo kuma ya ka ayo ne hine hine le sala mun la kisana wole hine radiyallahu anha قالت عائشة فقام دني بكوتين فتطهر دمعين ثم قام يصلي لكوتين ذاك صلى فلم يزل يبكي وككو هنا النبي أوجيني سوي ويجري حتى بل حجره بورو بل wet this is wet bal hajru adid mishini puru eh dago mani ya bela chana then usha hajru da bushan da wet yagon now ثم بكى أنا بدو دعي جوري كمان فلم يزل يبكي أوجي نورا ما معيسو حتى بل الأرض فوردي أما ده قسمه لي هذا دو تنشان دو تنشان ده بطلع فوردي تيزو كسين هوايت الرسول الرحمة وجاء بلال يلزمه بالصلاة إلى وقت لما نعمل فولد بلال ودوا الله صلاة النبي ويك ما كاونك النبي نوك عزلا situation هو تنجمون فلما أي بلال ما عزلا فلما رآه يبكي يجيب بلال يقول أه النبي you're not becoming too much قال دي بلال يا رسول الله ما هي وانتم صلى الله عليه وآله وسلم تبكي وما نجله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر وما يكمل الأجير أن يبعث الله أدون الله قال لا النبي صلى الله عليه وسلم قال أفلا أكون عبدا شكورا أقول يا أمي ورامي تأوي كما ينور هم ولي أنا أقوم ولي أوه imana nkoze ko muri abana wereke ugizwe n'inyenyeri n'ibintu bihiyani azanye muri iyo mwaza wari kumuri navuka awudadi hari abedozo nyinyi iyanti ane wenyeruka ono mibada don rusumire weri two differences enya ne enya ne divine ne yafa ko egwa na muri ojuru a de muri ka odaba dalio eh but anibi wani wani o kidara jam hele so sanam kaita ya baji laqad nazalat alayya layla ayat da nabi ku akanka agoka e kiye ta ne lawan ayat anyi aya ro na kitiyon da nabi ku da doka wailun liman qara'aha wa lam yatafakkar fiha anabi kan wai aku wai oduku then wai orimi ni popo wanya ẹni jahannam ana ikọna mura da kekere anabi ọwọlu na ikaka ọka ya na olemi tafakar fiya lọri wa silisọ mutu ebe rẹ ọna ayi na ni sọtọ alimọni mmoja 190 huko na zote ila mmoja akaweka ina fi لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار حديث عن سلسلة الحديث الصحيحة الله سبحانه وتعالى ọkà ọ̀hún ní ọ̀hún tó sáàmù náà tó sáàmù àtẹ́tẹ́s bọ́lá yìí ní sọ́wọ́ ọ̀hún ìkìtìláfù lẹ́yìn wọn nàhàr ọ̀hún bàrà ọ̀hún ní ìdáhùn àbàrà tí náà dùn أتوي أغنى بأغراتنا وهو أنه باختلاف الليل والنهار أمري كني سنين بمعنى إنه تسامى لا تسامى إنه تسيس لا تتيس أتنا يغراتني إلاغو أنا بأغراتنا هو أتنا يغراتنا ودو أنا لها أغراتنا ودو إني لأنين أمري لآيات آيات سيورو باتكي لأولي الألباب إرنائك إني لزو 嗯。Mm hmm ulul albab men men of understanding ase ina number one anibi ọkọtọ ní ẹdísẹ anibi ka hei nínú kọrọ ìrọ̀lẹ́ mi iná ìwà àtọ́nà mi ọ́nẹ́ ọ̀dọ̀ àwọn atẹ́nà ahọ́ anibi sọlá sọlá ọkà ọ̀rọ̀ ànáṣọ lórí muslim ahàyọ lórí káfíìr kó sọ̀sẹ́ ní ìwà sí ẹ̀ asa ma se bẹ́ẹ̀ ni ìwé èyí àwọn èèyàn bí oṣù ọlọ́ọ̀sùn náà kọ́kọ́ asa ma se bẹ́ẹ̀ ni láàbẹ̀ èyí àwọn èèyàn dọ̀rọ̀ kọ́ pàtẹ́tẹ́. na ọ̀rẹ́ ìtúsáàmù náà tẹ̀sán tẹ́tẹ́ wúlò mọ́ ní ìtúsáàmù náà wúlò mọ́ ní ìtútẹ́sì mu. ọdún bisikọ́ àká olùsáwọn ní jẹ́ nínú àná kàtà wọn àgbẹ̀ká yà àwàzà and material is material of this it is one other adamẹ́yìn. Eh? kì í ayé nàbí yọmọ kàtẹ́wù wọ́n láì sẹ́mọ̀ nà kàtẹ́wù náà òtí ẹ̀yìn fìlà ẹ̀kọ́ kẹ́sà dàmì ẹ̀rù náà àwọn mọ̀lẹ́kẹ̀ ní àjẹ́nà ẹ̀rù mẹ́rin fìlà dàkẹ́sà sẹ́mọ̀ nà kàtẹ́wù pẹ̀lẹ́kẹ̀ subhana wa ta'ala annabi sallallahu alaihi wasallam ọkà ahùn kúrò lóun jẹ́ wọ́n ẹ̀yìn òzò sínúsílẹ̀ náà ẹ̀nẹ́ olùlẹ̀ bab ẹ̀nẹ́ men of understanding alẹ́dínà yẹn kúrò náà lọ́ha ẹ̀nà ọ̀nà ẹ̀kẹ́ ẹ̀yà tó mẹ́rin kìyàmù ẹ̀ẹ́jẹ̀ ọkọ̀ owó dání àtẹ̀yìn àtò so àdìkárò sọ̀bà ọ̀nùmọ̀sá àìní ọ̀làkẹ́yà kẹrọ̀m tẹ̀tẹ̀ ẹ̀yìn mú mi ẹ̀yà àtò ẹ̀yìn mú mi ẹ̀wọ̀n àzọ̀wá òdi ẹ̀dínlẹ̀ wọn náà tàmí ẹ̀yìn wọlé yìí ẹ̀ẹ́jẹ̀ ẹ̀yìn àtò ọ̀lẹ́yìn ní kìtà nàkúrọ̀ wá sí àtò wọ́n kọ́ bisimilá kì bisimilá wọ́n akọ̀tọ̀ bisimilá wọ́n makanyẹtẹ bisimilá wọ́dà àtò wọ́dà àtò jẹ̀ mbáyé kọ́ ẹ̀hìn. أحبسهم تهتمين مليك وكما سبحانه وتعالى وعلى جنوبهم أتمنى ما نساكها تتهتمين ويتفكرون في خلق السماوات والأرض دمي هاسي نوسي إني أويتما أنا تمسام لتيش يلي جيمن لبودك ربنا أمهي مريعي ما خلقت هذا باطلا ويتو abesinin batila kene-kene like otuwa kene-kene like otuwa for purpose subhanak oyin iwe omori fakina azaban na obin na haihun ne oyera ina da haihun ne oyera this man harun yahya and i sure science explain how so many science in the end okay we are the one no to in a week block with

okay now ọ̀rọ̀pọ̀ àtúnà bí òfin ìdàtká ọmọdé náà tó rà kẹ́ni lónìí ìtì ẹ̀nà bá àwọn tó rà kẹ́ni lẹ́yìn ìṣẹ̀tọ̀ look his nature always oh, going to defeat science and their mentality kan náà bá cause everything okay nature iye náà máa mú kọ́ra nature ọ̀yẹ̀ ìjẹsì ọ̀yẹ̀ méjì fi hàn we are to reach velocity dẹ́ka velocity náà ọ̀mẹ̀ ní ma nature. Hmm? si wàhálà wọn náà sì mọ sí òde yìí o rẹ ẹni ọyẹ tó sáwọn náà tó sáwọn tóyẹ tó tẹsán náà tó tẹsán. جعلني الله وإياكم من الذين يتدبرون القرآن وهذا يدل أصنع سيره على وجوب تدبر هذه الآية ويجب يوم كونا كائن أو يتدبر أنا أنيبني كائن wotu ɔka wòle poolo mu daa ne bi ɔmo koto ne mu ɔna ɔmo gyaa ne mu daa ɔmo tɛ dɔbol ɛnɛ glasses ne mu wɔ koran ɔkisana yɛ koran fihi tawhid ɛna anyi ɛdɛ akare ɔyɛ lori nya ne mu wɔ ne nya na ɛkɔ ne awo hɛkɛ mu wɔ waadu ate ɔka tete ne mu ne mu ne tete abɔ na kɛ saa

amenyune ameyene abandem wa akhlaq ati bila anar ko kumuru yame iboboro wa atharuha fi nafsi mutanawwi'a kuma effect isa nana man la nyi tinayara mutanawwi'a oka o gahini ni ni ni ni mutanawwi'a mukhtalifa wa kadhalika min as-suwar akramara in as-suwar as-suwar jam'u madha jam'u suwar ini sura ne ne na Qur'an ana ka ma yurhibun nafs ana ka wa ka ayo e pe je online oka enwene aksar min suwar okoro eni wene wuhu ni sai sura na wana ka ewe ne emi chiwe na won sura ne chiwe na won Qur'an ne wuru yadullu ala zalika isayyu min qawluhu sallallahu alaihi wa sallam ona wuri yau kan nabi umar muhammadu mahar katan ne idan kasai shayyabatni hudun wa akhwatuha qabla al-mashib annabi ka suratul hud ate enyaran suratul hud ate enyaran it is enwuri sura na ọka ọrụ amịka ewu jini hi n'ere fam qabla al-mashib do me ọrụ so itu kanu yawa amma ewara bisa jine mai jina lele ni di umar wa ne ina hadisi man sisilatu ahadisi sahiha wa fi riwaya a hausan ba da dawo da nabuka hudun wal waqi'a wal mursalat wa amma yatasaalun wa idha ash-shamsu kuwirat so amma ka ko hudu akhwatu hasan akhwatu hud on ìlànà ìyẹn nìkó ṣùgbọ́n ìfọ́tò hood dùmúlẹ̀ àkàrẹ̀ dùmúlẹ̀ ìjúwe ọ̀nà àṣọ yàrá ìrànlẹ́ra yẹn nìyẹn àlẹ́gbẹ̀rún ká àlùkùnmá ìfọ́tò hood dáadáa mọ̀ nkìsọ́ fastakin kẹ́mà omi mọ̀lìkà tíjẹ́ ìrẹ̀lẹ̀ ránkà mọ́dánù èyí tíjẹ́ ìrẹ̀lẹ̀ ránkà lọ́gbẹ̀ká káì àlẹ́gbẹ̀rún òṣìṣẹ́ lẹ́yìn jíjẹ́ ìrẹ̀lẹ̀ ránkà. online tutakuwa ustahistu kama nile kunazon والواقع ورزت الواقع ويمن كنا ومن سبحانه وتعالى وك إذا وقعت الواقع يجي هناك الواقع يجي event هناك is an inevitable event it just happen which is قيامة ليس لوقعتها كاذب لكن يونني كل شيء كما happen hafidatun rafi'a an yi da yin hana ka hafida umri na wa finishin ni da da ya zo min kin ya wa ola me do ne so ni yela ma do wi do himi ni ana ka bena ro ka tem ala ni me kan ko ka da la ko wi wa zo se rafi'a da da ni yomul kiyam do mululi zan no ka tuba wa ni suratu akati mursalat wal mursalati urfa فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملكيات ذكرا عذرا او نذرا انما توعدون لواقع أبابر كيدو مرزيمان أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وإيه وخلقناكم وجعلنا نومكم وجعلنا الليل وجعلنا النهار وأنزلنا من المقصرات ماء لماذا لنخرج به ففي جملة هذه إيه؟ جملة تعليلية إيه؟ هذه جملة تعليلية بولان وإذا الشمس كبرت إيه؟ <laughs> إذا الشمس كبرت وإذا النجوم انكدرت وإذا البهار سجرت وإذا الأهوش حشرت وإذا إيه وإذا وإذا النفوس وإذا الموؤودة بأي ذنب قتلت لك سوري سنوبك كورا يكون هناك شمس أوينا دا كرم هكرونا إيه، دي نتا أوي وإذا النجوم انكدرت أبي إلان ذلك وفمان بيجرها أبانا كان أقول كي كيام وزتود أبيه دي رفع جيرها كتا كتا كتا كتا So, well, and, when, and most of them were not market hating. Because in the hating, they, oh, job, uh, I, Madani, I, Bakar, Sulu, I, Gadana, hating to annabi kin su da nan haka da maka ewa ewa wani san da sai da ewa ne wata musawa لقد شيبت رسول الله صلى الله عليه وآله وسلم أوكا إيوا أوجيني نمونتم صلى الله عليه وسلم لما اختوته أقوسنا كوكو من حقائق الإيمان إني إزازي إيماني والتكاليف العظيمة àti bọ́dìn takalif láyé kálífù láhùn náwùsàn ìlàhùsàn takalif ọ̀yìn sí bọ́dìn àti bọ́dìn okọ́lé ìyẹn náà ká ọ̀dàn great bọ́dìn alẹ́ ti man at anáàkà orí èyí bí sákìlì hà lẹ́wọ̀n tán sóyì kọlbà rasul sallallahu alayhi wa sallam orí èyí ayé ń tó mú ìgbòho yìí ayé ń tó mú àgọ́wọ́n tán rà ta. فظهرت آثارها bí òkúdú kẹrì ìsàmì kiri nira àwọn tó wúlò ìsàmì àná bẹ́ẹ̀ kó àtọ́ hẹ aláṣáàrì yìí ní ẹ̀yàn ní kìsọ́ ẹ̀yàn ọ̀wọ́rẹ́ ọwọ́wọ́ wọ́jẹ́sà di àtọ́pẹ́ wọn tó wúlò ọ̀rọ̀ àkúrà kìsù rẹ̀ ní pẹ̀lú mi nani wòwé rè dáhùn àkà wúlò ìbò ẹ̀yìn ìfẹ̀tà náà àwọn ọmọ ní wọn. fastakin kama omerit. Eh? nwa ere ne aika na mulika ne bi ka tenje tare an kun lu moda no wa man taba ma'ak almalaika eri tu basa sawo erenen an ne fastaqib o tenje fanya na je hacho hacho wa qad kana sahibatuhu a sahabatuhu ko ana ka sahabiyan radiyallahu anhu hmm. yaqra'una ẹni kò quran wọ́n ti dàgbàrú na lẹ́yà sísun nìkẹ́ bí rẹ̀ wọ́n ta farun dáhìn sàmì ní ọ̀hìn ni wọ́n ká ní abubakar rọ́dìlọ́ ọ̀nà ọ̀nà wọ́n ká abubakar ọmọlẹ́yìn ètò wọ́n rọ́dìlan asífan ọ̀nà rọ́dì náà ká ọmọ àjẹdìlẹ̀ ìlú ọ̀yẹ̀kọ̀ ọ̀dìlẹ̀ ìlú wọn náà rẹ̀ gbogbo ẹ̀tẹ́ni rọ̀kí kọ̀lọ̀kọ̀lọ̀ aya na ọrẹ wọn nso ẹ ìdá sọlá bí nas àwọn náà sọlá kò sọlá wọkọrọ àkàlámù lọ dọkàn dọk rìsáìtọ ayé mọrin eré mọrin láyé tẹmẹlẹ kìnnà sọhùn ní bùkà ọmọ rẹ wọn máa ní kìsọyì wọn ní ìnà ẹsọ. ọkà wọmọrọ bẹ ọmọrọ ní asàrìtìláwà. ọkà ọ̀nà ọ̀kà sẹ́dá ọmọrù ẹ̀wọ̀n ọ̀yọ́ ẹni sọ́ọ̀rì ẹni oríire dé quran ọmọdé rẹ̀ kẹ́rẹ́ rẹ̀ aníwọ̀n náà aláǹtọ́rọ̀ sọ̀rọ̀ sọ́nù àwọn ọ̀yọ́ dọ́kà ayọ̀rọ̀ aisha nìkan na kaya da kusurwa sallah which is abakar ọjọ́ àṣọ nàánà because of our voice na la shaka isa la yau kwanan nan tumul na kaka abubakar shi da kwanan an ba bai imajin sai mai warbo amma ne mai fati haka ne da zai kunya kusa da ba gobe yi idan za da na kawo mulka wasu ba kusa da na ba kwaita su wasu ba ka yan tumuli ne a wani bed because jama kizan mai yana malashin tumuri na mai na idan mana wika yaran tumuri yau na wajen na ko ana kama da jini ne a ranar da suna kusa zan o understand dole kuma su in yare aisha dole ti da din malasi yana extend na wani yanzu yana ta da halin da tumuri tun malasi zai ne tun malasi a wani mabdayan an dawo ni suna ka a ni zai isu zai shuwa wai ba ce dai ne tun zai mu ba mu ba wani makinetizon ọdún mìíràn ní ọlọ́run ọkọ̀tì nù lórí tí náà máa ṣọ́bà sọ́nà ọdún mìíràn ìlú nǹkan òmúrí òní ìtukọ̀ náà mi náà oníṣòwò ní buhari òmúrí òní ìtukọ̀ náà mà rọ tí náà máa ah, ká bákan ní ṣọ́bà sọ́nà náà ọdún àyè ṣẹ̀ka ẹ̀wá akọ̀nù wáyé dàbí ọ̀tọ̀ wáyé ká ọ̀hún ní màjẹ́nu sáà nà mọ̀lẹ́rẹ̀ ẹ̀kọ́ ni wọn kọ́ ọ̀nà bísí ìgbà tó ẹ̀wọ̀ lásán ọmọ chekoli dọ́mọ abọ́nirú nìdí sàlàdàkà wà kókó múdọ̀mùdẹ̀ fúru dọ́ta fún mi lẹ́ẹ̀ka sinabaka wà tó ọtọ́ rẹ̀ dín sinabaka ó lè tẹ́ ń jẹ èyí ìyìnbá òwe àrẹ jẹ nítorí wọn tọdọ ọkọ ẹtẹ dọta wọn àrẹ tọmọ ẹnwọ náà zọrọ kọ ẹtẹ nítorí àrẹ bí atumulema tumba ni bua kwa jeoje tumba atwa kahani akawa atwa kusala sinaba kawano jeni so tumba na Allahu akbar sinaba kawano kateba ndara na leko Allahu akbar abena to na disala ile mkini wa <laughs> ene asana uhujani because

إن عذاب ربك لواقع ما له من دافع سيدنا عمر عاقا نن او مسلم بودن وانا جوا كبرك جارا ويو مريها أي اي تشيه ما له من دافع أين يسنى وهو يدور ما كسمه وسمع نشيجه من وراء الصفوف

ani yakubu alayhi salam inu wọn náà kà ilé inú múlí àkà inú eré anabi yakubu alayhi salam anabi yakubu ní òjì anabi rahim kó ṣubújá náà máa ná kọ́mọ anabi yusuf alayhi salam anabi yakubu máa ka wọlé check in sọ́tù yusuf ọkà ìnáma ashkubafi wàhùzmi ilallah. إنما بردارا أشكو بثي They are very direct in their Tawheed approach to everything. And many Tawheed paradigm of everything. And all American one. And Bama Amere. This is a Kasinwana. Because in Bulanan. Work, work, car, man, no, work, ili na maana mmo roho wako le kazi ndio mwili wako ni kazi yangu mimi You cannot uh, complain to him. so look, and we are now complain ashku basi yankatani tun wa huzni yatarjumu ila Allah an ina wonoka wewe ini janaika ane bisuru ala bini unkanga ili hiyo ala simu ka ala za kaona gore hitu ala kurasa ọ̀rẹ́wà ẹ̀rẹ́wà bẹ́ẹ̀ ka ọ̀nyàrá nkùnmí àbúnyàmí àṣọ ara ni wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ kàrẹ́ sọ̀rọ̀ tó àná níbi ẹ̀kú wọn sí bò àná ló gbé yóò sí ìpòrò ní ànábi yusuf aláìsílá ìjẹ́rẹ̀ mi dọ́rẹ̀ ká ya abana inna binaka sarok wa ma shahidna illa bima alimna wa ma kunna lil ghaib hafizin ya na ko nuri ri ara zatiro weka ni bizi wa wame nko ala na da ni bizi ushenye ndo kenya na binya ni bizi do ni ko ko ni do ni no enya nya ran no that's one da na ka ko na si ko po ni ziru because ni bizi we come aware onya ran pyo o ku ko sa sa na cuz ani bizi we just small boy of less than 5 years that when you retire this time around and if you ọ̀rọ̀ àbálẹ̀ somebody of sixty seventy years ó yẹ ká àwọn yìí difference ọmọkùnrin àyè wíyìn lè di ọ̀sán ah yíyá ni bí sùúrù àyàn àwọn ọ̀sùn kò parí mi hàn so mo lè ti kàn lọ zá pẹ̀wọ̀n and kuma law egypt mo nọ òye rè nàdá àjẹmọ̀ fún wáyé ọ̀rẹ́ òṣùmọ̀ àkàmù dɔka ɔnye sika ɔno za apɛ ho sɛ gya wɔn mɛ lɔnye bi ka azana mo azana ɛyɛ tohala e? ɛn iye lasaare kum kala nyɛ bi yie dɛm aza abɛnyɛ na ɛda abɛn na akyaagye nsa ne wa hɛ ni turu atɔ ɛbɛn yɛ ka ne bi yɛ lɛ akara nfa ɛna ɛlɛ kɔ osu to ya garajin tuka ɗanwun ne ina enyawa ranar ke enyi bunyamin adin ya mai yi diri iya especially ọ̀rọ̀ àgbàrí ilé aláìkaka àgbàrí ilé ayámọ́kù ọ̀rọ̀ ikú sẹ́ka dika in sárakọ in yasrik fakọ̀ sárakọ ahùn nìkan kòrí náà ní ìlú ìdíje agbókísọ́rò ọ̀nà àwọn òjì ẹni bẹ̀rẹ̀ náà níbi sí wẹ́ẹ́ àká ni kó lórí ìwé ni èrè òrè yìí and then ẹ̀yìn kàyà níbi sí wọn ẹ̀rọ náà orí náà nínú àkàrẹ̀ ẹ̀yà àná níbi sí rẹ̀ bẹ́ẹ̀ ilé àmì èèyàn ẹ kò rí ẹni yasoro fakọtí sábàkọ ahùn lọ́hùn nǹkan bù wọ́n yàrá nànà ní orí ìyè ní ẹgbẹ́ náà ní òye ọlọ́rẹ̀ kò ń wọ́n lórí ìwé rẹ̀ فأثرها يوسف في نفسه ولم يبدها له أنتم شر مكانا داني بيزو ستين عيني لو أصدقان سورو أمريك داني بيزو لنا كاي إم نود يبنى لكوريوين because wọ́n lè gbé ọ̀rọ̀ iṣẹ́ ìmọ̀ ní dáhùn náà ẹ̀ka ẹ̀mọ́ rẹ̀ di àkàrà ni àní ẹ̀ka níbi ìṣòwò yìí lórí adébísí wò lórí ẹ̀ka ìtọ́jú àdébísí onye ọnya onini dịka wetu isi ka m kọrọ ha nini dị apịta nini wee bekọ ha nini ịhụ na ụtọkwa nị a chere n'ingilish na ndị rida n'ingilish nke e nyere anyị bụ isi ugbo ebe ya bụ ozu laptọk n'ebe anyị bụ nọkwara etu ọnụ onye ara dani bụ isi ka ọnọ ọnọ shopin dada na ọwụ tọ chenye azọ na ọdọ ka oke ọnọ sanara lọ́sọ̀ ọ̀rẹ́ ntánu lọ́wọ́ ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ọgọ́ ọ̀dọ́sẹ̀kọ́ ẹ̀ lọ́kàá.